وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ adúpẹ́ fún ọlọ́run ọba yìí adẹ̀yìn ọlọ́run ọba náà gẹ́gẹ́ bó ti tọ́ sí ọlọ́run ọba a jẹ́ wípé anábì sallallahu alaihi wa alihi wa sallam ẹrú tí ọlọ́run bá ní òjì tí ọlọ́run bá ní àlékún ìtì ọlọ́run bá àánú ọlọ́run bá orí àjẹjẹ tán ọlọ́run bá ó bá nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àtẹ́bí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń yẹ ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wa sallam pẹ̀lú ìbá pẹ̀pẹ̀ sí ojú ọ̀nà náà àti ìmọ̀ ṣiṣẹ́ tọ́ nǹkan tí a nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam tó gbé wá títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà àti gbogbo àwọn ọmọ ẹ̀yà ní ọkùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbà tí a ń láǹfààní àti máa gbọ́ wa tí a ń láǹfààní àti máa gbọ́ wa ní dédé àsìkò tí a wà yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh naam a alamari ọ̀rọ̀ tí a ń gbé ẹwù lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-muzaharat ọ̀rọ̀ ìdájọ́ al-muzaharat hukm al-muzaharat òun ẹ̀nìkan tí a gbé yẹ̀wò kí ni ìdájọ́ ìmá ṣe ìwọ́de a láti tako àwọn olórí lórí kàkà tí àwọn olórí ṣe kó wa tí kò tẹ́wa lọ́rùn àwọn èèyàn máa ń pè ní al-muzaharatu fil-millah almuzaharatu asiliya yẹni pé peaceful protest peaceful protest ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ìwọ́de alálàáfíà tí kò ní ní à ń ba nǹkan jẹ́ nínú à ń ba dúkìá jẹ́ à ń kó palára bá ẹ̀mí ara ẹni tí kò ní ní nínú wọ́n máa ń pè bẹ́ẹ̀ wọ́n ní almuzaharatu asiliya Afiliya peaceful protest. A kí ni ìdájọ́ nǹkan yìí, òun náà ni àgbéyẹ̀wò rẹ̀ látànà. Ilé tó fa, òun náà ni àwọn ọ̀rọ̀ kan tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó tilẹ̀ já sí wípé ọ̀rọ̀ yìí àwọn èèyàn ti ń tafà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀yà sí pé wọ́n ti ń gbìyànjú àti máa pèpè sí nǹkan yìí àti àti máa fi rìnlẹ̀ pé kò sí nǹkan tó burú mẹ́ so àti wípé nǹkan yìí rèé a lè ká sínú al-khuruju ala al-hukam ìjáde láti tako àwọn olórí sábà ní al-khuruju ala ń pè bẹ́ẹ̀ náà ní ká jáde láti tako àwọn olórí wípé ànígbà kùrújì wárí ọ̀nà méjì ni ó ma ń pín sí àwọn èèyàn òfúra ẹ̀ insha Allah ta'ala agbélé báyẹ̀wò tó fi jẹ́ sí àwọn kọ̀wárì méjì ni wọ́n pín sí lọ́dọ̀ gbogbo àwọn olùmọ̀ nípa ìlànà ahli sunnati wal pẹ̀lú gọ́lọ́wọ́n bá yìí náà rí a gbé àwọn kọwàríjì méjèèjì a gbé wọn yẹ̀wò insha Allah ní àná hadithu kan ni mo fẹ́ mú ẹnu lé tí mo fi padà rí pé a kí a padà sọ hadithu náà di lónìí a lè fi hadithu yìí rẹ̀ a lè fi ṣe tẹ̀tíma fún àwọn ọ̀rọ̀ tí a ti ń bá bọ̀ látàná lórí àwọn àdílà eré tí a mú wá láti inú hadith wa nabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ hadith tí mo kà lánàá yẹn ó wà nínú sahih bukhari náà ọ̀pọ̀lọpọ̀ hadith tí mo kà lánàá muttafaqun alayhi àwọn hadith tó yẹ pé alimami bukhari àti muslim ni wọ́n jọ fẹ́nu kù lórí pé hadith yìí hadith tó lálàáfíà ni alimami bukhari náà gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wà nínú sahihu wọn hadithu kan tún bẹ tí a mẹ́nubà lónìí insha Allah ta'ala hadithu yìí náà rí tí a bá lọ wọnú sahih al-bukhari sahihu al-bukhari a rí hadithu yìí bẹ ní hadith 3603 hadith 3603 nínú sahih al-bukhari a rí hadithu yìí bẹ àti a bá lọ wọnú sahihu muslim a rí hadithu yìí náà bákanáà hadith 1843 hadith 1843 nínú sahihu muslim nínú kitabu kitabu imara babun fi ta'ati al-umara wa in mana'u al-huquq babun fi ta'ati al-umara wa in mana'u al-huquq babu tí ìwọlé ọ̀rọ̀ tún ṣàlàyé fún wa nípa ta'ati al-umara tẹ̀lé àwọn aláṣẹ wa in mana'u al kódà kọjá pé wọ́n ń fi ẹ̀tọ́ wa dùn wá a máa tẹ̀lé wọn. nam hadithu yìí ó jọ hadithu eléyìí tí a kà lánàá náà ṣùgbọ́n nítorí àlékún kan tó wà ń bẹ̀ láì fẹ́ kà á. Ànábì ní innaha satakunu ba'di atharatun wa umurun tunkirunaha innaha satakunu ba'di atharatun wa umurun tunkirunaha Ànábì ní dájúdájú ó máa ṣẹlẹ̀ lẹ́yìn mi tí mi ànábì bá kú láyé tán afárọ̀tún ẹ̀rí àwọn olórí tó jẹ́ sí wípé wọ́n máa gbọ́lá fúnra wọn lórí nǹkan tí ó yẹ kí wọ́n pín fún gbogbo aráàlú tó jẹ́tọ̀ aráàlú àwọn nìkan ó dáwọ́ mọ́ àwọn nìkan wọ́n dá nǹkan ẹ̀wọ́n sọ́dọ̀ wọ́n máa dá lò ó wọ́n máa kó ẹ̀tọ́ aráàlú wọ́n máa kó wọn jẹ satakunu ba'di atharatun wa umurun tunkirunaha àti àwọn alámàrí kan tí ẹ̀yin náà tí ẹ̀mí yọ kọ́ tẹ́ takò pé áá báwo làwọn olórí tí wọ́n ń ṣe báyìí irú àbòsí wo leléyìí ẹ̀rí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ni qalu ya rasulallah àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam wá bèèrè wípé ìrè òjíṣẹ́ ọlọ́run bá kayfa ta'muru man adraka minna dhalik kayfa ta'muru man adraka minna dhalik báwo ni ìrà ànábì ṣe fẹ́ pàṣẹ kí ni ànábì fẹ́ pa láṣẹ fún ẹni tí àsìkò yìí bá bá láyé nínú wa irú nǹkan tó ń sọ yìí ẹni tó bá bá láyé nínú wa kí ni àṣẹ tí ìrà fẹ́ pa irú ẹni báyìí pé kó ṣe قال النبي صلى الله عليه وسلم تؤدون الحق الذي عليكم ìkàtẹ́ṣẹ́ ni wípé ìwọ̀ tí ọjọ́ ọ̀ranyàn léyìn lórí láti fún ìjọba láti fún àwọn aláṣẹ ẹ̀yin fún wọn تؤدون الحق الذي عليكم وتسألون الله الذي لكم ẹ máa wá bẹ lọ́wọ́n ọba fún eléyìí tó jẹ́ ẹ̀tọ́ tẹ́yìn fẹ́ gbà lọ́wọ́ wọn tó hàn fún yín yẹn ẹ máa bẹ lọ́wọ́n ọba rẹ̀ kọ́lọ́nkó gbà fún yín ẹ máa bẹ lọ́wọ́n ọba kọ́lọ́nkó kọ́ wọn máa ṣe kọ́lọ́wọ́n ọba àlékẹ́lá kó tọ́ wọn sọ́nà láti fún yín lẹ́tọ̀ọ́ yín kódà ẹ gbọ́dọ̀ ṣe pèlé wọn anábì ní ká máa bẹ lọ́wọ́n ọba wípé kọ́lọ́wọ́n ọba àlékẹ́lá kó kọ́ wọn máa ṣe ẹ̀tọ́ wa tí ń bẹ lọ́wọ́ wọn kán lè fún wa nítorí pé téèyàn bá lè ṣẹ́ èpè fúnjọba àwa fúnra wa náà láforírọ́ ìpè yẹn ọlọ́ọ̀bà lè jẹ́lá mẹ́jẹ́ ká forírọ́ nítorí pé tí ìjọba bẹ̀rẹ̀ tí dàrú tọ́lọ́ọ̀bà ọba kọ́ wọn máa ṣe tán bá jẹ́ ní ìpè àwa tí wọ́n ń darí náà lájíyà rẹ̀ orí wa náà nìyà yẹn ó ti bounce tó fi jẹ́ sí pé àwọn sálàfù sọ́ọ̀lì bá ṣe bá wa náà ni wọ́n ń darí tábà ti lè ṣiṣẹ́ wọ́n sì wá darí náà ni iṣẹ́ tí wọ́n tí wọ́n ṣe náà ni pé wọ́n ń darí wa tábà ti wáyé ní ká máa ṣiṣẹ́ ìtumọ̀ ni pé ká máa ṣe ń tọ́tọ́ lé wa lórí ká máa fìyà jẹ wa ká máa ṣìwà wù lé wa lórí ìyẹn sallallahu alayhi wa alihi wa sallam ó pa wá láṣẹ wípé gbogbo ẹnikẹ́ni tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nígbà tó bá wà nílé ayé tí nǹkan báyìí bá láyé nǹkan tí ó ṣe òun náà ni pé kí ni o kó pé ìwọ̀n tiẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí láti pé fún ìjọba kó pé fún wọn eléyìí tí ó wá lẹ́tọ̀ láti gbà lọ́wọ́ ìjọba kọmọbẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ bá lékẹ́ ó gbà fóun látọwọ́ wọn eléyìí báyìí anábì sallallahu alaihi wasallam àṣẹ tó pa wá nìyẹn torí pé ọlọ́wọ́ bá lékẹ́ láti fi máa anábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá dẹ̀ ti na ojú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí al'umma yìí lẹ́yìn tí anábi sallallahu alaihi wasallam bá kú tán min jawri al-umara min jawri min jawri al-umara wa isti'tharihim nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn al'umma yìí lẹ́yìn tí anábi bá kú tán ní àbòsí àwọn olórí tí ó ma ṣẹlẹ̀ tí àwọn olórí yóò máa dá wọ́n mọ́dọ̀ ànábì ti ma àwọn nǹkan yìí pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn tó ń bá kú tán àwọn nǹkan wọ̀nyí rèé min jawri al-umara wa isti'farihim bil amwali wal manasib wa àwọn dúkìá àtàwọn ipò tọ́jọ́ sí gbogbo ọmọ ìlú àwọn olórí nìkan wọ́n ma dá àwọn nǹkan yìí wọ́n ma dá rún láàrin ara wọn àtàwọn alámọ̀rí ní bẹ́ẹ̀ tó fi ma tàbùsí fún àwọn ọmọlẹ́yìn ìgbà tí anábì sallallahu alaihi wasallam ṣàlàyé nǹkan yìí in tí ó ṣẹlẹ̀ fún àwọn sọ̀hábí anábì sallallahu alaihi wasallam tọ́jú àwọn sọ̀hábà rẹ̀ wípé nǹkan yóò ṣẹlẹ̀ kọ̀sọ́gbẹ́tẹ̀ fẹ́ dá sí ẹ̀rí nǹkan yìí àwọn sọ̀hábí anábì sallallahu alaihi wasallam àwọn sọ̀hábù ẹ̀ al-kiram wọ́n béèrè lọ́wọ́ anábì pé kí ló pa wá láṣẹ ká ṣe nígbà tí nǹkan yẹn bá ẹ̀yin ẹ máa pé ìwọ̀ tó jẹ́ ọ̀ràn yẹn lẹ́yìn lórí fún àwọn ìjọba ẹ fún wọn ẹ máa wá bẹ lọ́wọ́n ba eléyìí tó bá jẹ́ ẹ̀tọ́ yín lọ́dọ̀ wọn kọ́lọ̀ bá lè kẹ́lọ́kàn gbà fún yín sallallahu alaihi wasallam tí ó dá wọn lóhùn ànábì ìdáhùn tánábì dáhùn yìí ìdáhùn kan tó yẹ sí pé yujannibuhumul khawda fil fitan yóò kó fitina ìmá da ìlú rú wọn jìnà sí يجنبهم الخوض في الفتن وسفك الدماء yóò sì gbé wọn jìnà sí ìmá tàjẹ̀ sílẹ̀ torí kí gbogbo àtígbàtẹ́ bá lẹ́ẹ̀fẹ́ ma bá àwọn olórí fàá fìtínà ọmọ ṣẹlẹ̀ ní olórí gbogbo àtígbàtẹ́ bá lẹ́ẹ̀fẹ́ ma bá àwọn olórí fàá ìtàjẹ̀ sílẹ̀ ọmọ ṣẹlẹ̀ ni nítorí wípé àwọn alágbára lẹ́yìn ọ̀lẹ́mbà fàá yẹn ẹ̀fẹ́ ma fi àbá kékeré ẹ̀fẹ́ ma fi gbá ńlá nìyẹn ṣé ìyàlẹ́ ní ṣé ẹni wọn àtọ́jú yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀ẹ́tún jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè yí máa ìyà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ protest táwọn èèyàn máa ń peaceful protest almuzaharatu silmiya ẹ̀rí wípé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀mí máa ń lọ bí ká sọ wípé àwọn ọlọ́pàá wọ́n ṣúùtì èèyàn méjì nínú àwọn tó ṣe protest àbí nítorí wípé àdámọ́ mẹ́ẹ̀díẹ̀ ni wípé ẹ lè ṣe protest láyé kẹ mọ́ra wọn tí wo yàrí mẹ́yìn lọ́wọ́ kò tí bẹ́ẹ̀ sí fẹ́wọ̀ organize tó ẹ nílé control multitude ẹ dẹ̀ nílé control àwọn excesses àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn kan fẹ́ transgress some people who want to transgress àwọn èèyàn kan fẹ́ tayọ àlà kò yẹ báyìí nísìnyí so ẹ wo gbogbo àwọn orílẹ̀-èdè tí protest ti máa ń ṣẹlẹ̀ rẹ̀ tí wọ́n ti máa ń ṣe ìwọ́de àwọn náà mọ̀ dáadáa náà ẹ wo gbà tí ọ̀rọ̀ subsidy wọ́n yọ subsidy wọ́n yọ subsidy sàmì pé kódà ní lọrin ìṣẹ́ ń kọ́ mọ́ká kú ní station mẹ́rin náà ni àbí ẹ̀kọ́ ni wọ́n kọ́kọ́ rẹ̀ sí ara flyover dánwò kọ̀sẹ́nìkan tó pé flyover yẹn ló kọ rẹ̀ mọ́dò ní kìíní kan Muyideen kìíní kan Freedom Square tẹ ẹ̀yìn gbọ́ wẹ́láyé lónìí àwọn tó kọ́ gan wọ́n kàn lọ wá ọ̀dà kan náà fi kọ́ sí nǹkan tí ó ẹjọ́ ìrẹsà so kí ni ọmọrú ọmọ ẹ̀ ń sìn òun ti lọ fáwọn òbí ẹ̀ báyìí lára àwọn aburú

bí kí àwọn ọlọ́pàá ń gbà míì bí kí wọ́n máa ẹwọ kátọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní Kaduna just of recent àbí tí wọ́n bẹ̀rẹ̀ sí máa táwọn ọlọ́pàá ń fi omi gbóná tí wọ́n ń fi omi gbóná wọ́n gbé mọ́tò omi gbóná tán tí wọ́n fi sáwọn èèyàn lára sọmọ pé wọ́n stone àwọn ọlọ́pàá kan pa ní Kaduna just of recent gbogbo orú àwọn eléyìí báyìí àwọn kan wá ń pèpè sí lórúkọ ẹ̀sìn àwọn kan wá ń pèpè sí lórúkọ ẹ̀sìn pé lára ẹ̀sìn lọ́wà wípé tíjọba bá ti yàn yín o nígbà tó language tíjọba láwọn understand nìyẹn tẹ́ bá fẹ́ communicate àwọn lórí nǹkan tí tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí nǹkan táwọn ṣe fún yín tí ò tẹ́yìn lọ́rùn language tíjọba láwọn understand ni pé ẹbọ́ ta ẹni nǹkan tá ń ṣe ọ̀tẹ́yìn lọ́rùn òfin òun ló ṣe lọ́rọ̀ yẹn léjọba lórí ló ṣe lọ́jọ̀ràn ìjọba kan ò ní sọ wípé káwọn aráàlú máa fẹ̀dí òun síta ìjọba kan kò sí ní òsì ní dùn pé àwọn èèyàn wọ́n bọ́ta àwọn wọ́n bẹ̀rẹ̀ sí máa pariwo òun káàkiri àbí nǹkan tí ìjọba ọ̀fẹ́ ni ṣùgbọ́n òfin tí wọ́n lò ló kó wọn ní ló fi jẹ́ wọn kì sábà tẹ̀lé torí pé wọ́n mọ̀ pé kò sí báwọn èèyàn ṣe ṣerú kí eléyìí báyìí rẹ̀ ẹ̀rí ni ìgbà tí anábi sallallahu alaihi wasallam tó ń dá wọn sọ̀hábà lóhùn anábi sallallahu alaihi wasallam sọ fún ẹ pé nígbàtẹ́ bá rí tí àwọn olórí bá yàn yí jẹ báyìí túrù aléhìm anábi ò pé ni anábi ò pé kí ẹ máa demonstrate káàkiri kí jama'a ànábì ní ká ṣe sùúrù ká fún wọn ní ẹ̀tọ́ ti wa tó yẹ ká fún wọn ká sì máa bẹ lọ́wọ́ ba lórí ẹ̀tọ́ tí wọ́n ti ń bẹ lọ́wọ́ wa kò yíba ní sí yìí eléyìí báyìí ní ànábì sallallahu alaihi wasallam ló gbà wá níyànjú lóde pa wá láṣẹ bí wọ́n ṣe ní hukuku tọ́pọ̀ tó àwọn lànàbí ń bá wí báyìí wípé bẹ́ẹ̀ ṣe ní ìwọ̀ tó pọ̀ tó lórí àwọn olórí yìí nítorí wípé àwọn wọ̀nyí ni wọ́n gbé ẹrù báwo ni dáwà nàbí sallallahu alaihi wasallam báwo ni ó ṣe rí yóò ṣe rẹ́sẹ̀ fi múlẹ̀ àwọn yìí ni wọ́n dẹ̀ gbé gbogbo wàhálà wípé báwo ni dáwà o àwọn olórí kan wà lẹ́yìn lórí tó ọmọ yẹ̀yìn jẹ bẹ́ẹ̀ ṣe ní ẹ̀tọ́ tó lọ́rùn wọn tó yẹ pé ẹ̀yin gan ti padà máa fẹ̀tọ́ yín dùn yìí tó ń ti bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe ní ìwọ̀ tó lọ́rùn wọn tó yẹ pé pẹ̀lú ẹ̀jẹ̀ yín pẹ̀lú omi ara yín pẹ̀lú owó yín pẹ̀lú dúkìá yín òun lẹ fi òun lẹ fi gbin jáúlà yìí tán bá tó ń fẹ̀tọ́ yín dùn yín ẹ ṣe sùúrù ní o ẹ má jáde lé wọn lórí o ẹ má bá wọn fà o ẹ má ṣe wọ́de pẹ̀lú wọn o eléyìí tán bá béèrè lọ́wọ́ yín lẹ́tọ̀ọ́ yín tó yẹ kẹ́ ṣe fún wọn tọ́jọ́ ọ̀ràn yẹn lórí ẹ̀yẹn fún wọn ẹ̀tọ́ tí yí ń bẹ tí ń bẹ lọ́wọ́ wọn ẹmọ bẹ lọ́wọ́ bá ní kẹlá kọ́lọ́n kó kọ́ wọn mọ́ ṣe kọ́lọ́n kó gbà fún yín ẹ wá máa ní sùúrù títí fá tẹ́ẹ̀fì wá pàdé ní ànábì sallallahu alaihi wasallam ala al-hawl ẹ́ eléyìí ni ànábì sallallahu alaihi wasallam wípé olórí tí ń ṣe ọ̀tẹ̀ wa lọ́rùn ni àbẹ́ẹ̀kọ́ ni a jáde wípé àfẹ́ tó lórí ṣe fún wa àwa bẹ́ fi ẹ̀hónú wọn ká bá ṣe jáde yẹn kí náà ń pè yẹn jẹ̀mọ́ khuruj orí tara jáde lórí orí àwọn hukam àbí èèyàn wá jáde yẹn àwọn wo ni wọ́n jáde lé lórí páwọn onígbà fún ẹ́ àwọn ìjọba àbí iná ilẹ̀ ti wí ní Yorùbá yẹn alùkùrú yàrá lùkàmù náà lẹ́wí hùn wọ́n kọ̀ rọ́jà pẹ̀lú mọ̀fọ́harọ́t lórí tani lórí ìjọba wọ́n láwọn onígbà àbí ìkàtà ń pè ní kòrójò nìyẹn bí ó ṣe wà nìyẹn ṣe wá rí mo sọ fún yín pé àwọn khawarij méjì ni wọ́n pín sí lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa <coughs> ìlànà alìsúnnàtí wal jama'a àwọn olùmọ̀ tí wọ́n rí ojú ọ̀nà alìsúnnàtí wal jama'a àwọn khawarij ọ̀nà méjì ni wọ́n pín sí àwọn ìpín alákọ̀ọ́kọ́ yasulluna suyufa ala wal umma yasulluna yasulluna suyufa alálùkámi wàl'umma àwọn a máa yọ ìdà sí àwọn olórí ni pé àwọn fẹ́ bá wọn jagun àwọn fẹ́ bá wọn àwọn fẹ́ wọ tààrà pẹ̀lú wọn àwọn fẹ́ wọ ìyájà pẹ̀lú wọn àwọn ìran alákọ̀ọ́kọ́ náà àwọn kọ̀wárì jì ní àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́yé ní kọ̀wárì àwọn tí ó yọ ìdà àwọn tí ó yọ ìbọn àwọn tí ó yọ bọ́ọ̀mù sí àwọn olórí pé àwọn fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn yasuluna suyufa ala al-hukami wal wọ́n máa yọ nǹkan ẹ̀jà sí àwọn olórí àtàwọn aláṣẹ àwọn ẹlẹ́ẹ̀kejì wàkísmún yuharrikun alfitan bil kalam àwọn tí wọ́n wọ́n máa dá fitina ẹlẹ́ nínú ìlú pẹ̀lú ọ̀rọ̀ ni yuharrikun alfitan bil kalam wal isaro wọ́n dẹ̀ mọ́ pẹ̀pẹ̀pẹ̀ káwọn èèyàn mọ́ بالكلام والإثارة والتهييج على الخروج wọ́n máa yájá àwọn èèyàn pé ẹjáde láwọn olórí lórí o ẹmọ́gbà o ẹjáde ẹfẹ̀ òun náà o kẹ́ ẹ sọ wípé ìǹkẹ́rù ní ìǹkẹ́rù lẹ́ ń ṣe ẹ̀ ń takò aburú ni pé àwọn olórí ń saburú ẹ̀wà ń takò kò yíba ní sí àwọn ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kọ̀wárì ṣẹ́rá àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kọ̀wárì jìyẹn àwọn náà ń pè ní alkọ̀ádìyà kí ni mo pè wọ́n jẹ̀máà alkọ̀àdíyà àwọn kọ̀wárí tó yẹ pé wọ́n jòkó ni wọ́n lọ sójú ogun ṣùgbọ́n bọ́n ṣe jòkó yẹn wọ́n máa fúẹ́lì iná ogun wọ́n sì máa pèpè sí báwọn èèyàn ò ṣe nígbà fúnjọba ìtàwọn máa ń ṣe nìyẹn eléyìí rèé àwọn ni múlámọ̀ sí alkọ̀àdíyà ẹni tó jẹ́ olórí wọn tó jẹ́ olórí àwọn khawariji ó ní imran bin hittan kí ni mo pè jama'a imran bin hittan sẹ́rí imran bin hittan yìí òun ló yí ibn muljim tó pa ali radiyallahu anhu imran bin hittan ní lọ sójú ogun ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tó lè máa kó àwọn tí ó lọ sójú ogun lọ́wọ́ tí ó sì lè máa ṣe wọ́n láti làwọn máa sọ irú àwọn tó jọ bẹ́ẹ̀ láwùjọ wa ni Yusuf Qaradawi Dr. Yusuf Qaradawi kum ghadir kum ghadir kum ghadir oní ń kọrin báwọn yàbá yẹn pé ẹ̀dìdẹ́ lọ́jà ẹ̀dìdẹ́ wàláhí sọ fún ọdẹ́ kẹ́dìdọ́kẹ́ lọ́jà ní Syria ní Syria Syria làwa máa ń pè ní kéwú ẹ̀yìn olóyìnbó máa ń pè ní kíni o Syria òun ní sọ ẹ̀dìdẹ́ Ni wá ń kọrin fún wọn ẹfà àwọn ìyàwó yílẹ̀ ẹgbàgbé àwọn ọmọ yí ẹ̀dìdé kẹ lọ́jà òun sì gba kọ́tọ̀rù jòkó òun jòkó òun àtàwọn fámìlì rẹ̀ lé ó ní kí wọ́n máa lọ jáde kọ̀ọ̀mọ̀jà nínú àwọn kọ̀ àìdíyà nìyẹn Dr. Yusuf Fandori mo ní kété mo ní ọdíò kan lọ́wọ́ bí báyìí níbi tí wọ́n ti ń yìí o níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ rẹ̀ jẹ́rìí bí ẹni wípé tí wọ́n ti ń pàálé mo ní lọ́wọ́ bí o mo níbi tó ti ń pàálé lọ́wọ́ o <coughs> naam bẹ́ẹ̀ni mo níbi tó ti ń pàálé lọ́wọ́ bí báyìí naam ọlọ́wọ́ sànúwà ọlọ́wọ́ sànúwà nínú àwọn kọ̀àdíyà ni àwọn wọ̀nyí rí àwọn ọmọ sọ fún àwọn èèyàn pé kán má gbà àwọn èèyàn ọmọ sọ fún àwọn èèyàn yí pé kí wọ́n wọ́n máa wò lórí lọ́wọ́ kí wọ́n takò wọn kádìdì kan takò àwọn lórí ṣùgbọ́n àwọn onílọ àwọn kà máa fi ọ̀rọ̀ wọ́n máa fi encourage àwọn èèyàn wọ́n máa fi fúwẹ́lì àìná ogun ni bákan náà àwọn ẹgbẹ́ kan táwọn ń pè ní al-ahzabu siyasiya òwe tó bá ti ní àwọn al-ahzabu siyasiya ń pa àwọn al-ikhwan muslimun ní jẹ́bẹ̀ àwọn náà rí imtidadu làwọn náà jẹ́ fún ìran àwọn khawariji ara àwọn táwọn náà jáde nínú àwọn kọwàrí kọ àdíyà yìí ẹgẹ́ bó jẹ́ pé àwọn mọ̀tẹ́zílà náà rẹ̀ àwọn mọ̀tẹ́zílà náà nínú àwọn kọwàrí kọ àdíyà làwọn náà nínú àwọn kọwàrí tó yẹ pé nínú àwọn náà táwọn náà jáde nínú àwọn kọwàrí kọ àdíyà ni wọ́n ẹjẹ́ kí n fún yín ní àwọn ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn apá kan àwọn olùmọ̀ kẹ́ lè mọ̀ pé tí mo sọ yìí ọ̀rọ̀ tó lẹ́rìí ni kìí ṣe pé tẹgbáwò kí n sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́nu àwa máa ń gbé ọ̀rọ̀ wa láti mọ́ sọ yí pé bainana wa bainakum kòtòbò sálà tó bá dàbí pé ọ̀rọ̀ manhajù fẹ́ rújú ó fẹ́ dàrú àwọn tíra àwọn sálàfù ń bẹ láàrin àwa pẹ̀lú yín tá a lè jẹ́ kí ni o tá a lè fi ṣèdájọ́ tá a lè gbé yẹ̀wò pé kí làwọn sálàfù wà lórí ẹ̀ kí ni wọ́n rìn lórí ẹ̀ tí a bá lọ wo ọ̀dọ̀ àfáwà Abubakar al nínú tíra nínú tíra yìí wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ asaru yìí rẹ̀ asaru 573 ni nínú tíra tí mọ́sán rẹ̀ wọ́n ni akhbarana abu abdullahi alhafiz qala sami'tu aba ya'la hamzata ibn muhammad al'alawi al'annahadi yaqulu wọ́n láwọn gbọ́ àfáà tí mọ́ karúkọ rẹ̀ tó sọ wípé sami'tu abal qasim abdulrahman ibn muhammad ibn al-qasim al-husni wọ́n láwọn gbọ́ lẹ́nu àfáà tí mọ́ dárúkọ yìí náà bákanáà tí mọ́ dárúkọ rẹ̀ tán yìí wọ́n láwọn gbọ́ lẹ́nu rẹ̀ وما رأيت علويا وما رأيت علويا أفضل منه زهدا وعبادة ولا أري علوي tó lọ́lá ju ẹni táwọn wí lọ abul qasim abdulrahman bin muhammad ibn al-qasim al-husni wọ́n láwò rí aláwí kan tó lóore jùlọ ní zuhudu ní ìrí ayé sá àti ní ìsinlọ́ọba yakul wọ́n láfá yìí táwọn ròyìn yìí sọ wípé al àwọn mu'tazila àwọn al-mu'tazila qa'datul khawarij ara àwọn kọ̀wárìjì tí wọ́n kí ń yọ̀dí lé ṣùgbọ́n tán máa ń fi ẹnu àti gbogbo irinṣẹ́ wọn bu iná sí bu petros iná ogun ni fa'adatul khawarij oní àwọn mu'tazila ajazu an qitali nas àwọn káyọ ìdà káyọ nǹkan ogun sáwọn èèyàn àwọn kó agara ń wọ́n láwọn ní ṣe fàkọ́ ẹ̀dúlì àwọn wà lọ jòkóde àwọn èèyàn yuqatilunahum bí alsinatihim àmá ẹnu wọn wọ́n fi bá ẹnu wọ́n fi pèpè sí ẹnu wọ́n fi pèpè sí ìbáwọn èèyàn jà àwọn kan jòkó wọ́n sì sọ fáwọn èèyàn pé ẹmẹ́gbà ẹmẹ́gbà wọ́n yẹ̀ ń jẹ́ rí ẹ lọ bá wọn jà yuqatilunahum bi alsinatihim aw yujahidunahum aw kama qal tàbí ká máa bá wọn jà pẹ̀lú ẹnu wọn bákan náà tabalọ wà fáwọn alhafiz ibn hajar fil isaba nínú tírà wọn tán pè ní al-isaba a ní asáàrù tí wọ́n mú wá ní 303 nínú al-isaba ní mujalladu rẹ̀ karùn-ún wọ́n ni wàkánà min ru'usil khawarij min al-qa'idiyya wọ́n ni ọ wà nínú àwọn olórí àwọn khawarij al-qa'idiyya àwọn tó yẹ pé wọn kí ń yọ̀ dínlé ṣùgbọ́n wọ́n ma fẹnu pèpè sí wàhálà àtogun wàhúmù lẹ́zínà yóò hàsínú na lè rẹ́rì him al àwọn ni wọ́n ma ṣe ní ìntọ́já wọ́n ma hasana rẹ̀ wọ́n ma ṣe ní dáadáa fáwọn èèyàn tó yàtọ̀ sí wọn wọ́n ma sọ fún wọn pé ìntọ́ dáa ni al-khuruj ala al-muslimin pé ẹ jáde lórí àwọn musulmi wọ́n ma sọ fún pé ìntọ́ dáa ni wala yubashiruna al ṣùgbọ́n fúnra wọn nílọ sójú ogun àmọ́ wọ́n ma sọ fáwọn èèyàn قاله المبرد قال وكان من الصفرية تعني وان روي وان روي <coughs> عمران بن حطان وان روي وان وكان من الصفرية وقيل القعدية لا يرون الحرب وإن كانوا يزينونه وان يوان وان عمران بن حطان أو أنه الصفرية واني من القاعدية لا يرون الحرب àwọn ò rí pé àwọn ò rí sí pé káwọn lọ sójú ogun tàwọn wà ìkánu ìzàjìnà náà bó ti ẹ̀jẹ́ sí pé wọ́n máa ṣe lọ́sọ fáwọn èèyàn pé kí wọ́n jáde láti lọ jà náà eléyìí báyìí o ní ìran àwọn kọwárìjì tí ò kí ń yọ̀ dínlé bẹ̀tà wọ́n tí wọ́n wọ́n máa pèpè sí káwọn èèyàn lọ government kí wọ́n lọ dá wàhálà lẹ̀ kán láwọn ọgbà وقال الحافظ ابن حجر الحافظ ابن حجر wọ́n tún sọ nínú tíra wọn tán pè ní eh, hadiyu sari hadiyu sari ní azar 454 wọ́n ní imran bin hittan as-sadusi ash-sha'iru al-mashhur wọ́n ní imran bin ire tó jẹ́ ìran sadusi ash mashhur akọrin tó gbajúmọ̀ ni kana yàrọ̀ rọ́yà khawarij òun náà ó ní ìròrí àwọn khawarij qala abul abbas al-mubrij abul abbas al-mubrij sọ wípé kana imranu rọ́sà al-qa'adiyyati min as-safariyya imranu jẹ́ olórí àwọn qa'adiyya inú àwọn khawarij tó yẹ pé wọ́n máa ń fi ẹnu pèpè sógun ni wọ́n á dẹ̀ máa gba àwọn èèyàn níyànjú wọn a máa ṣe lọ́sọ̀ fáwọn èèyàn láti jáde lé àwọn olórí lórí kẹ́láwọn nígbà ṣùgbọ́n àwọn oníyọ̀dí lé ń tiwọn كان إمران رأس القعدية من الصفرية وخطيبهم olùsọ̀rọ̀ wọn ló jẹ́ lìsánù wọn ni spíkà wọn ni nínú àwọn kọ̀ àdíyà ní tó jẹ́ pé wọ́n máa ń bá wọ̀nyẹ̀ sọ̀rọ̀ láti jáde lé olórí lórí wàṣà ìrọ̀hùn akọrin wọn sì ní ìmá ń kọrin fún wọn láti wípé láti máa ṣe wọ́n lákin pé kán jáde kán má gbà lórí àbòsí táwọn olórí ń ṣe fún wọn àwọn ni máa ń ṣe irú nǹkan báyẹn àwa ti mọ̀ pé al-Qa'idiyatu qawmun min al-Khawarij àwọn Qa'idiyya rèé ìran kan náà Khawarij ni wọn kanu yaquluna bi qawlihim wa la yarawna al-khuruja àwọn a máa sọ lẹ́nu ipé káwọn èèyàn lọ jáde lórí ni kán lọ jáde lórí ṣùgbọ́n àwọn fúnra wọn ò ní rí pọ́ yẹ káwọn jáde fúnra wọn bal yuzayyinunahu wà á máa ṣe lọ́sọ̀ fáwọn èèyàn wa kana imran da'iyatan ila mazhabihi imran ibn hittan ó jẹ́ ẹni tí máa ń pèpè sí mazhabu yìí mazhabu rẹ̀ yìí wa huwa alladhi rassa abdulrahman ibn muljim qatila ali ó kọrin táwọn alárabá sọ pé rọ̀sá orin tá ń pè ní rọ̀sá nínú ni orin tí yàmá fi yìn ẹni ti kú ẹ máa wá sọ àwọn dáadáa rẹ̀ Ibn Muljim kú ibi tí ẹ mọ̀ wípé nínú àwọn kan àdíyà ní ìrọ̀mù ṣètọ́ nìdé ibi tó ní agbára dé ìgbà tí Ibn Muljim kú ẹ mẹ́ta pè ní Ibn Muljim ní òun lẹ́ntọ́ pa Àlì ẹ̀ntọ́ pa Àlì nìyẹn ó jáde lórí ìjọba Àlì ó sì rí pòun pa Àlì kẹ́lẹ̀ bá mọ́ pé nínú àwọn kan àdíyà ní ìrọ̀mù ṣètọ́ wà ó dẹ̀ wà nínú àwọn tí wọ́n encourage àwọn ilé pẹ̀lú ọ̀rọ̀ wípé kan jáde lé lórí ìgbà tí ibnu muljimu kú a Imran bin Hitan rọ́ta rẹ̀ ọkọrin láti fi yìí kẹ́ máa ń sọ pé orin arò lẹ́yìn ikú èèyàn so bí Yorùbá náà ṣe máa ń ní orin arò tẹ́ máa ń kọfẹ́ tó bá kú yẹn àwọn Lárúbá náà ní orin arò náà ń pè ní rọ́ta ó rọ́ta rẹ̀ ó kọrin ni olùjagun sójú ọ̀nà Ọlọ́run bá kódà ìdá rẹ̀ ìdà tó dáa ní tó pò lọ pàálì gbọ́nà àbíkọ́ ẹ̀mẹ́ntẹ́ pé ní Imran bin Hittan yìí ni ṣe ẹ̀mẹ́ntẹ́ pé bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń pè ni tó nímọ̀ gidi kódà nínú àwọn àfáà súnnà lọ́wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó padà dí kó di kọ̀rìjí nínú àwọn fàádìyà kí ló fà ìyàwó tó fẹ́mọ̀ ní pọ́blẹ̀mù ẹ̀bá àwọn táwọn sọ fún yí wípé ẹ ṣọ́ra fáwọn ẹ sọ́ra fún ẹ lọ́mọ tún ṣe oní ẹ onílàákàyè tọ́mọ fi jọ àwọn tó nílàákàyè jù wọ́n lọ tí wọ́n sì àáṣà nínú àwọn kùrúnù mufagbọ́là alkùrúnù mufagbọ́là àwọn sẹ́ntúrì ìsáfúnlọ́lá wọ́n dáwò yí wọn lọ́wọ́ inú wọn ni Imran bin Hittan wà Imran bin Hittan ó ní ìyàwó àwọn èèyàn wá ń ké láwọn àfáà súnmọ̀ lásìkò pé mẹ́fẹ́ obìnrin yìí àà ó ní ẹmọ́ wọ́n rí tí bá ti fẹ́ ìsọ̀dí àìsọ̀dí sáráfí ni sọ̀dí súnmí gidi ń tìrẹ ní ẹ̀ àìmẹ́fì sílọ̀ ní ìhà tí wọ́n náà ti máa ń sọ ẹ ìwọ́n fẹ́ fi sílọ̀hún òun náà fẹ́ fi ọ́ sílọ̀hún ìlànà tí ẹ̀ náà bí wọ́n ti lérògbà fún òun fẹ́ yí padà yẹn òun náà lérògbà lórí rẹ̀ ẹni tó bá já mára wọn lọ́wọ́ ni ìmọ̀ràn ìpọ̀ ni wọ́n wí fún títí kọ̀gbọ́n wallahi obìnrin tó fẹ́ yìí lọ́sọ di kọ̀ọ̀rìjì Imran bin Hittan nínú àwọn ọkọ̀ àdíyà ni àwọn ni ó sọ fún yí pé ẹlọ́mọ̀ sí protest afá in tá ń yọ àwọn èèyàn kú ń bẹ̀ láwùjọ wa yìí wallahi ìjọ tí wàhálà rẹ̀ bá dé ọlọ́run níjẹ́ kó dé sí wa ibi tọ́lọ́run ti ní kó dé sí ilẹ̀ haúsá ọlọ́run bá bá paná rẹ̀ àwọn èèyàn mọ̀ pé àwọn èèyàn kan wí o ṣe rí gbogbo wàhálà tó ní súríà lónìí protest ni a nígbà fún ìjọba ni gbogbo wàhálà tó ní Egypt nígbà tí Morsi kílẹ̀mọ̀ tó ṣẹlẹ̀ a nígbà ni kò ní bá ní sí wàhálà tó ṣẹlẹ̀ tí Morsi fi tán bí ti Morsi mẹ́wọ̀n sàmẹ́ pé wọ́n ya nígbà yẹn débi pé àwọn èèyàn kú ní stadium gan abẹ́ ti gbàgbé ni ẹ́ ẹ̀ṣẹ́ máa ẹ̀ ó lẹ́ṣẹ́ ń wò mí yìí náà ẹ̀ gbọ́ ni wàhálà tó ṣẹlẹ̀ káàkiri káàkiri àgbáyé lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n ti witness peace lónìí wallahi isi ọwọ́ àwọn al-ikhwanul muslimun ni isi ọwọ́ àwọn al-ikhwanul muslimun ni wípé à nígbàfó lórí wípé ẹ jáde ẹ sọ pé ẹ máa ṣèwọ́de ẹlẹ́fẹ́ kò yí ní ti yìí ẹ rí pé àwọn students náà máa ń ṣe rí báyìí wọ́n wá jáde wọ́n wá máa pariwo káàkiri we no go gree o we no go gree rẹ́pá failure we no go gree wọ́n máa pàwà ẹ́ dáúdì ní ẹ̀mẹ́jì lòun lìdí irú ìjẹ̀gbà báyìí ní parapoli nígbà yẹn ọlọ́run tí ìsànú rẹ̀ báyìí ni o láìjọ́ tọ́lọ́run ti ní kó gbọ́ súnlẹ̀ yìí kò àjẹ́bí náà láńjọ yìí pé ọ̀gbọ́dọ̀ lídi ọ̀gbọ́dọ̀ sínú ọmọ lẹ́yìn kan bèèlé tó lídi irú ẹ̀ tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ afá àgbálẹ̀ rẹ̀ jòkó ìwọ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀tìrayín mọ́lé kò yí báyìí nìsí ẹ̀tìrayín mọ́lé nítorí ọlọ́ ẹ̀mọ́bà wọn dá sí o àtàwọn tí wọ́n pè lóko ẹ̀sìn wọ́n wà wọ first wọ́n wà wọ run next báyìí vest báyìí wọ́n ní punish the cabal not the masses punish the cabal punish the oil cabal not the masses ẹ ma wọ́n tó ṣe protest yẹn lẹ́kọ̀ọ́ ẹ ma wọ́n tó ṣe <laughs> punish the oil cabal not the masses ìjọba náà bá wíyẹn pé àwọn cabal tí wọ́n wà ní dìde kó ṣe wọ́n àwọn ẹnikọ́ ọmọ pọ́nìṣì má pọ́nìṣì má ṣì wọ́n dá vẹ́ẹ̀sì ẹ̀wọ́n akóra wọn dání báyìí àti ọrọ̀gbà àti ṣòkòtò wọ́n ṣe protest àti láwà ní náà àwọn ilé rẹ̀ àtúnṣe ní kíná wọn bẹ̀ tá ń pè wọn wọ́n fẹ́ dá sóṣè wọ́n fẹ́ gbàjọba ní wọ́n lọ́ì wọ́n fẹ́ gbàjọba ní wọ́n jẹ́ kí ẹ máa rí wípé wọ́n jẹ́ kí ẹ máa rí aburú ìjọba ní gbogbo so that ẹ̀mí yóò máa hate ìjọba ẹ máa kórìíra wọn níjọ́ tó bá ti sọ fún yín pé kí ní báyìí èyí náà ti ọkàn yóò ti gbọgbẹ́ torí wọ́n ti pollute your mind against the government kò yẹ bá ní sí tọ́bá ní ọyẹ bọ́ta ẹgá lọ sí ìwọ́de pé ìtíjọba ń ṣe ọ̀dá kíákíá lẹ́yìn náà ṣe kí ni o lẹ́yìn náà bọ́ta láàmù báyìí rèé lẹ́yìn tí mo ti parí àwọn ọ̀rọ̀ kankan tó ṣe kókó àti irú ìran àwọn kọ̀wárì tí máa ń pèpè sí irú nǹkan báyìí ẹ̀rí wọn wọ́n jòkó lé ni wọ́n gbà lé jòkó ni ṣùgbọ́n àwọn náà máa fún àwọn tí àwọn tí wọ́n fẹ́ fa wàhálà àwọn ọmọ ìyá wọn tó fẹ́ fa protest àwọn sì gbà lé jòkó àwọn àtìyàwó bẹ̀tẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ pé káwọn kan àwọn kan fẹ́ gba fatuwa lọ́dọ̀ àwọn eléyìí ni àwọn ń tiwọn kọ̀wárìjì tiwọn àwọn tó yẹ pé yasuluna suyur àwọn máa yọ àwọn máa yọ nǹkan ẹ̀já ń tiwọn ni wọ́n wà máa gba fatuwa lọ́dọ̀ àwọn kọ̀ẹ̀díyà pé ẹ má gbà o ẹ má gbà o kò ibá ní sí ẹ̀rì tó ma sọ fún yín àwọn ìjọba olóṣẹ̀ríà àwọn ìwọ olóṣẹ̀ríà búwọ̀ bá olóṣẹ̀ríà ọ̀kẹ́gbẹ́jọ ìwọ́n lo ṣẹ̀ríà kò yẹ báyìí nìsí ẹ̀dá fún bàtà nẹ́bí ń bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ṣé ìjọba oló ṣẹ̀ríà ní ànẹ́bí ń pèpè ní àbí ń pèpè tawhid àbúmbá dáwà lọ wọ́n ma wá gbogbo gbàrẹ́ ni kẹyìn ẹ̀wò ìjọba tó ti ṣe Saudi Arabia ni àwọn sáwọ́dí wọ́n ti sọ wípé káwọn obìnrin ma dráìbù kí ni wàhálà ti ẹ àwọn ah, láwọn obìnrin wọ́n ni wọ́n ma lọ sí sinimá báyìí wọ́n láwọn obìnrin wọ́n ma gbá bọ́ọ̀lù ní sáwọ́dí kí lọ́kàn ti ẹ pẹ̀lú sáwọ́dí ọ̀gbọ́dọ̀ súnkọ gbọ́dọ̀ tọ̀ mọ́sùmọ́tọ̀ sáwọ́dí ti ẹ kí ni wàhálà kò sí nǹkankan wọ́n fẹ́ jẹ́ kẹ́ hẹ́sì gọ́ọ̀mẹ́ntì sáwọ́dí ni wọ́n ma wá àwọn wọ́n mọ̀ wá kíjì wọn sí pé ẹwò ìjọba ọlọ́ba amẹ́ríkà lọ́wọ́ kódà òun àti kíní bushi wọ́n jọ ṣe mítìn lánàá òun àti kíní kan òun àti Barack Obama wọ́n jọ ṣe kódà ẹwò rẹ̀ wọ́n mọ̀ wá gbé àwọn orí àwọn àwòrán <laughs> ìjọba Saudi tó yẹ pé kò sí ìjọba tá a lè fi wé lágbàáyé àwọn sọ wípé àwọn sọ wípé wọn láti ṣe o torá àwọn sọ fún wípé ìjọba ò lè tàti ṣe kò tí ìbá nítì ṣùgbọ́n ẹ mú hukuma kan wá lágbàáyé lónìí tó Saudi ẹ sọ fún mi kò ìbá nítì wá sí tẹ́lẹ̀ Saudi ṣe lónìí Saudi ṣe lọ́la ni ìjọba Saudi ṣe lónìí gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí láyé tó yẹ pé in tí ń rán káàkiri nìyẹn ẹ fura sí wọn àwọn àlìkọ́wàlù mùsùlùmù nìyẹn wọ́n fẹ́ wọ́n fẹ́ instigate àwọn ọmọ ìlú against government wọ́n fẹ́ gbin ìkórìíra ìjọba sí wọn nínú so that àwọn ọmọ ìlú òṣèké ni wọ́n lè yàrú mẹ́jọba lọ́wọ́ so wàhálà ó lè máa ṣẹlẹ̀ so àwọn ọmọ bọ́ǹbù káàkiri nítorí pé ìjọba ọ̀dá afẹ́gbàjọba lọ́wọ́ wọn ìjọba ọ̀dá wọn àti tó tẹ́wà lọ́rùn àti ìrìtítú ìgbà tí múrúsí náà gbàjọba rẹ̀ ìbọn gbàṣẹ̀rí àlójú ni ìgbà tí múrúsí gbàjọba Egypt rẹ̀ ọmọ gbàṣẹ̀rí àlójú ni múrúsí bẹ̀rẹ̀ ọwọlé London Brotherhood ni àwọn Ikhwan Muslimun lẹ́gbẹ́ political party tó gbé múrúsí wọlé abẹ́ ti gbàgbé ni ẹ̀yìn ẹ̀ka tẹ̀ ni ẹ̀yìn nítorí àsìkò mi ẹ jẹ́ kí wá lọ síbi fatawa àwọn olùmọ̀ lórí ọ̀rọ̀ al-muzaharat kí làwọn olùmọ̀ sọ nípa mas'ala yìí kálìbà àmà pé kèsí pé mas'ala kan ni tí àwọn olùmọ̀ ò ti ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mas'ala tó ń pa àwọn olùmọ̀ ti yanjú ẹ̀ àwọn olùmọ̀ dẹ̀ sọ wípé nǹkan yìí rèé nǹkan tí ò dáa ni pẹ̀lú ẹni Sheikh Bin Baz ti ṣàlàyé sheikh Usaimin rahimahullahu ta'ala àwọn náà sàlàyé rẹ̀ so bẹ́ẹ̀ náà ni a sheikh al-Albani rahimahullahu ta'ala wọ́n sàlàyé rẹ̀ sheikh al-Luhaidan àwọn náà sàlàyé rẹ̀ sheikh Fawzan àwọn náà sàlàyé pé gbogbo protest táwọn èèyàn ṣe káàkiri ire aburú pátápátá gbà kò lè bí dáadáa kankan fún àwọn èèyàn náà ẹ jẹ́ kí a gbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ ká gbé yẹ̀wò lẹ́yìn tàti kọ̀dámà àwọn àdílà tán báyìí inshallah kí a wá gbé àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ náà sọ lórí ìmọ̀lé àwọn àdílà tí a sọ yìí wọ́n bí sama'atu sheikh wọ́n bí sama'atu sheikh abdulaziz bin baz ضد الحكام والولاة تعتبر وسيلة من وسائل الدعوة وهل من يموت فيها يعتبر شهيدا wọ́n bí ṣékù ń bá sílẹ̀ rí pé ìjẹ́ ká máa ṣe ìwọ́de àrídàlíyà wà nìsà ìyà ìwọ́de táwọn ọkùnrin ń ṣe ní àtàwọn ilé táwọn obìnrin náà ń ṣe kò bá jẹ́ páwọn ọkùnrin nìkan ní ṣe ìwọ́de yẹn kò sóbìnrin láàrin wọn tẹ́yìnlẹ́gbọ́n kan yàwó kóbìnrin jáde àbáwọn obìnrin nìkan ní ṣèwọ́de wọ́n láwọn sọ́pọ̀ àwọn òṣèkò sí ìṣìlátù níbi mọ̀zọ́hárọ̀ tiwa àbẹ́lẹ̀ tí ìṣìlátù wà ń bẹ́ àtọkùnrin àtobìnrin náà ni wọ́n dìjọ ń ṣe halil mọ̀zọ́hárọ̀tù rìjàlíyàtù wọ́n nìsa iyàtù bídàl hukam àwọn ìwọ́de tí wọ́n máa ń ṣe yìí elé táwọn ọkùnrin àtàwọn obìnrin umur walwulat àtàwọn aláṣẹ rẹ̀ tí ó ìtàbàrù wasilatan min wasaili da'wa tí a lè ká sí irinṣẹ́ kan nínú iṣẹ́ ìṣẹ́dáwà sójú ọ̀nà ọlọ́ọ̀bá sáàlẹ̀ká mọ̀zọ́hárọ̀ ìmá ti wọ́de sáàlẹ̀ká sí wàsílà kan akàtọ̀ kan nínú àwọn akàtọ̀ tá ma fi sójú ọ̀nà ọlọ́ọ̀bá wàhálmà yamutu fíhà àti mọ̀zọ́hárọ̀ yìí ibi ìmọ̀wọ́de ìsẹ́ni tó bá kú yóò ẹ̀tàbàrù ṣẹ̀hídà sákàtẹ́ni tí ó kú sí ojú ọ̀nà tọ́lọ́run bá tó kúkú ṣàhádà ẹ́ eléyìí tẹ́ mọ́ ń pè ní kú ṣẹ̀hídì tó kúkú ṣàhádà tí a lè kásí ẹni tó kú sójú ogun ìdájọ́ ẹni tó kú sójú ogun tí ò ní tètè ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ẹni tó bá kú sí ìmọ̀ lọ́hárọ̀ aljawab ìdáhùn sheikh mumbaz ni pé la ara al-muzaharat la ara al-muzaharat mínẹ̀lẹ̀ ìlàjì wọ́n láwọn òrí ká máa ṣe ìwọ́de ọlọ́kùnrin àti tolóbìnrin àwọn òrí nínú ìlàjì wọ́n rí nínú wòsàn tó lè wo tí àrùn tí ń ṣe ìjọba àtàwùjọ ìsàn wọ́n láwọn òrí bẹ́ẹ̀ láyé ta ní Juma'a Sheikh Abdulghani Juma'a wọ́n ní ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá ń bá wọ́n ní ọ̀rọ̀ common sense ni ọ̀rọ̀ common sense ọ̀rọ̀ common sense in the sense in wípé sheikh mumbazi lọ́sọ̀rọ̀ yìí sheikh alalbani lọ́sọ̀rọ̀ yìí ibn osemini lọ́sọ̀rọ̀ yìí sheikh fauzan lọ́sọ̀rọ̀ yìí sheikh fauzan lọ́sọ̀rọ̀ yìí sheikh luhaidan lọ́sọ̀rọ̀ yìí ṣé itan sọ fún dékèmí fi fatuwa àwọn ẹlẹ́ kí wá mú fatuwa àwọn kan níbi báyìí kí n sì fatuwa àwọn àfáà yìí lẹ̀ tí gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn náà jọ fẹnukò wípé àwọn ẹ̀yin náà gbà wọ́n láàfà àbí bẹ́mi náà ṣe gbà fáàfà ni wọn àbí ṣe kí mi wá fi fátúwà tí wọ́n lẹ̀ kí mú ti yí mọ jẹ́rìí pẹ́ inú nígbà mi nírú màrà báyẹn torí ìmàrà burúkú nìyẹn bá gbà mi ẹ̀dàkùn yóò <coughs> clear kẹ́nìkan tó wá ní pé Sheikh Mubaz náà tó rí àwọn náà tó ń sọpọ́tì muzaharon gádú ọ̀rọ̀ yìí láàárọ̀ muzaharati arrijaliyata wa nisa'iyata min al-ilaj wọ́n láwọn orí ká máa ṣe protest rẹ̀ ìwọ́de wọ́n láwọn òun ni pé arọ annaha min asbabil fitan wọ́n ni mo rí wípé nínú àwọn okùnfà fìtínà ni arọ annaha min asbabil fitan wọ́n láwọn rí nínú àwọn okùnfà ìtí ma ń fa fìtínà ọlọ́dẹ̀ ni takù fitna ìtakù fitna ta la tusibanna alladhina zalamu minkum khassa ìtakù fitna la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ni ẹ páyà ilé tó yẹ pé tí wàhálà rẹ̀ bá dé kò ní mọ lórí àwọn tí ń sàbòsí má nìkan nínú yín gbogbo protest táwọn èèyàn ń ṣe yìí níjọ́ tí wàhálà rẹ̀ bá dé kò ní mọ lórí àwọn tí ń ṣe protest lè kẹ́mọ́ o kódà yọ kàn jẹ́jẹ́ mi ojú kólé kódà yọ kàn jẹ́jẹ́ mi mo lókòwò mi àìmọye èèyàn tí wọ́n ti sìyìn láwọn stray bullet látara àwọn protest yìí tó yẹ pé ọ̀bá wọn ṣe protest o stray bullet ń ló bá kò yẹ bá nísìnyí jẹ́jẹ́ rẹ̀ ló sì jòkó gbogbo pé mọ́ lọ pátá mọ́ lọ tarú mọ́ lọ tayọ mi má jẹ́ kan ṣe protest ní òní padà rí rúta mọ́ òní padà rí iyọ̀pọ̀ mọ́ òní padà nígbà tí ìlú bá rójú tó bá ráyè bàbá lò ní ròde já nígbà tí píìsì bá ń rẹ́ẹ̀nì ló ń kálukú ọmọ lọjà lékú ọmọ kébí eku lẹ́yìn ọmọ kébí ẹyẹ ẹ jẹ́ káwọn yẹn láwọn fẹ́ bá gọ́ọ̀mẹ̀ntì fà tí gọ́ọ̀mẹ̀ntì náà wá gba agbára wọn síta àbí ta ló lágbára wọ́n àwọn gbòdògbòdò ta ló ni wọ́n àwọn mọ̀pọ̀ àwọn ọlọ́pàá kò gbére gbé ìta lónìí wọ́n tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé kán bọ́ta lónìí wà láì wọ́n bọ́ta tó bá ti lè fún wọn ní ọ́dà pé kán máa shoot wọ́n máa shoot nám ọ̀ mọ́mọ̀ ìyá wọn góòlù àwọn gbọ́wọ̀n gbọ́kọ́ mu lógo ibà kìíní bá ti ní kárùn-ún bìkan báyà wọ́n rùn ní innal muluka idha dakhalu qarya afsaduha wàjáàlú àìzẹta àhìlíhà àdílà báwọn alágbára tí mọ́ ń ṣe nìyẹn ẹ̀ẹ́já máa ń jẹ ọkà àti sẹmọ́ wá lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ́ bá dáwà lọ ilé tẹ́tẹ́ wọ́n sí wa lọ́rùn yìí wàhálà nífa ká máa mú gàrí àti kúlíkúlí wa wà máa ń ké ẹ máa péjúwe tánàbí tánàbí ṣe pẹ̀lú ẹni àwọn tí ń kọ àwọn tí wò bàjẹ́ ràn ní Ànábì ní ka matalu qawmin istahammu fi safinatin wọ́n dá ẹgẹ́ bí àwọn èèyàn kan tábọ́ sójú ọkọ̀ ojú omi ní fasara ba'duhum a'laha wa ba'duhum asfalaha àwọn èèyàn kan wà lókè àwọn kan wà nísàlẹ̀ àwọn tó wà nísàlẹ̀ tó bá ti fẹ́ mú àwọn ilé ìyọ̀wù lẹ̀wà kan alábùkù ní ẹ̀dítà máa lọ́tọ́ máa ń rúnjú ni ṣe bá wà lásọ mọ́ méjì lóbi sáré láwà ẹ̀ẹ́dẹ́ já dá ọkọ̀ ìlú ká dá lu ẹbọ́ ọ̀nà ọba alákẹ́gbò sómi tá a bá ti dá lu ákà máa gbabẹ̀ pọ́n mi ni ànábì ní àwọn aróòkè tán bá gbọ́ táwọn wọn rẹ̀ pẹ̀ orí yìí tí ò pé ẹ̀dẹ́dọ̀ ìlú ẹ̀bọ́dọ̀dọ̀ ìlú ẹ̀bẹ́yìn ẹ má wọn lóhùn ẹ mú wọn o ẹ wọn. ẹ má mọ́ ní ròyìn lójú àwọn ọba pa wá omi omi o ọba yín pa wá ẹ má burúkú bá wa. ànábì ní tábàbí lè ṣe bẹ́ẹ̀ tán gbá wọn lọ́wọ́ jọ wò wọ́n jọ pa mọ́ ni. wò yín nígbà tí ẹ bá já kò ní mọ lẹ́yìn nìkan mọ́. nígbà táwọn ICC bẹ̀rẹ̀ ẹ̀ ah ìṣẹ́bá lọ wo Súríà lónìí wọ́n ti destroy Súríà kọjá àlàjì wọ́n ti destroy Súríà gan ẹ lọ wo Yemen lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá súnmọ̀ tó wà Yemen ọ̀pọ̀lọpọ̀ ti sálọ sí Saudi ọ̀pọ̀lọpọ̀ ti sálọ sí Sudan ọ̀pọ̀lọpọ̀ sálọ sí Egypt ọ̀pọ̀lọpọ̀ dá lọ sáwọn kódà wọ́n sálọ sí Kenya dánwò àlàáfíà ń bẹ́ ń lù ní kìíní kẹ́yìn wá dájú kọ̀jọba kẹ́lẹ́ ń ṣe pọ́tẹ́sì ká máa ké fún yín kẹ́ wá ní wàhálà wá pọ̀ wàhálà wò ṣe ní pọ́ngbà tẹ́ bá dé àlè yọmọ lẹ́yìn nìkan mọ́ni. wàláì <coughs> dáwùdù ni wọ́n láwọn ọmọ ogun fa wọ́n kàn ń <coughs> ọmọ pé ọ̀pọ̀lọ́ ní bàbá débi ìrù kápò ni àárọ̀ annaha min asbábi fitan min asbábi sharr sheikh mubazir nínú àwọn okùnfà burú ni tí ma ń fa burú láwùjọ ni muzahara kí ni wọ́n ń pè jama muzahara náà ń sọ̀rọ̀ lórí ẹ̀yẹ́ o wà min asbabi zulmi ba'dhin nas àti pé nínú apá kan àbòsí àwọn nínú àbòsí apá kan àwọn èèyàn ni wa ta'addi ala ba'dhin nas bi ghayri haqqin ìmọ̀ tayọ àlà lórí apá kan àwọn èèyàn láì lẹ́tọ̀ọ́ ni wọ́n ma tayọ àlà lé wọn lórí walakin al asbaba shar'iyyata ṣùgbọ́n ọ̀nà tó bá ṣẹ̀rí àmú tá lè fi pèpè tá lè fi kọ̀lẹ́tà àwọn lórí al-mukataba ká kọ̀lẹ́tà sí wọn al-mukataba wọn nasiha ká lọ bá wọn ká ṣe nasiha fún wọn wà da'watu ila al-khayri bi turki ká pèpè lọ síbi oore láwọn ọ̀nà tó lálàáfíà àtúrùkú alẹ́tì sàlákàá alùlẹ́n ojú ọ̀nà táwọn onímọ̀ rìn ní káwà náà rìn wà sàlákàá ashabu nabiyyi sallallahu alaihi wasallam táwọn sàhábí anábi sallallahu alaihi wasallam tí wọ́n rìn wà atba'uhum bi ihsanin àwọn tí wọ́n tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa àwọn tabi'un àwọn tabi'un ojú ọ̀nà tí wọ́n rìn ní káwà náà rìn bil wal mushafaha ma'al amir ká lọ bá olórí rẹ̀ ká bá sọ̀rọ̀ wà máa sultan àwọn aláṣẹ ká bá wọn sọ̀rọ̀ wal ittisalu bihi kí a máa ká máa súnmọ́ ká máa pè é ká ní connection pẹ̀lú ẹ̀ <coughs> ká ní connection pẹ̀lú ẹ̀ ẹ́ wa munasahatuhu ká máa gbà ní mọ̀ràn tó walmukatabatu lahu ká máa kọ lẹ́tà sí wàdúnà tashhir fil manabir a gbọ́dọ̀ máa pariwo wọ́n lórí mímbà rí pẹ́ẹ́tù wọn tó bá o wọ́n tún ti ní kíní o ní ọba tó dìdí ọba dìdí next month kíní láwọn tó gbéjáde ẹmọ́gbà o ee kí ni gbogbo yẹn irú dáyàwó ni tí wọ́n ti máa ń gba tí ó ti máa ń fún rere ìjọba káàkiri bí annahu fa'ala kaza pé àwọn ìjọba tún ti ṣe báyìí o ìjọba Saudi wọ́n tún ti ní obìnrin ọmọ wa mọ́tò ìjọba Saudi sọpá obìnrin ọmọ gbá bọ́ọ̀lù ee wọ́n ká obìnrin lọ́wọ́ kọ̀ọ̀bù kí ni gbogbo wàhálà báyìí hey àwọn ìjọba sáwọn tí wọ́n jẹ́ àwọn àfá orò pé wọ́n dákẹ́ wọn fẹ́júṣe wọn ni àwọn òní máa pariwo bẹ́ẹ̀ jẹ́ pariwo torí kò sínú mọ́nà àjálù sínú ẹ̀ká máa pariwo wọ́n lọ bá wọn olórí jẹ́jẹ́ <coughs> ẹgbọ́n kan tó sọ fún Sheikh Abdul Muhsin Al-Abbadi ni àgbàfà nígboro Madina wọ́n sọ fún Sheikh Abdul Muhsin Al-Abbadi habibullah wọ́n ní àbá ah, bàbá jẹ́ẹ̀dẹ̀ to ò púpọ̀ kíní yìí ẹ ti fẹ́ máa wọlé tàwọn olórí púpọ̀ wà wọ́n látẹ̀ àti rí kẹ́ ń lọ sọ́dọ̀ wọn púpọ̀ jù náà kílẹ̀ ń wá tó bá nìí bàbá ní à ẹ̀yìn ọ̀dá tẹ̀mọ̀ ní ẹ̀ mọ̀ ní pé bí mo ṣe ń lọ síbẹ̀ yẹn o ni mo fi lọ ń pè wọ́n sákìyèsí ni tí n bá lọ síbẹ̀ àwọn súnfí ń bẹ lọ́dọ̀ àwọn tí wọlé tàwọn lórí àwọn síyà ń bẹ lọ́dọ̀ àwọn tí wọlé tàwọn lórí àwọn ìfúwánù ń bẹ lọ́dọ̀ wọn àmọ́ tí n bá ti ń lọ síbẹ̀ tẹ́ bá rí ni wọn bí aláya àwọn dáa kásọ̀rọ̀ kankan èmi èmi àbùjù múzi àbájọ́jọ́ kan tó lórí wọn máa sọ wọn tó bẹ́ẹ̀ sọkọ̀ gbàrọ́dù lẹ́jẹ̀kẹsẹ̀ ni sheikh abdulmusin al-abadi ọwà lọ́dọ̀ wọ́n mọ̀ wíyí ọ mẹ́ta ń pè ní sheikh abdulmusin al sheikh ní tí ń bá lọ sọ́dọ̀ àwọn olórí kí n lọ máa pè wọ́n sákíyèsí kí n lọ máa wà pẹ̀lú wọn kí n wọn sọ́nà àwọn èèyàn bú wọlé tọ̀ wọn wọ́n bá jíjẹ lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ wò àwọn ò ní ọ̀tánú àwọn àbá àtúnà o wàláhì mo fọ́lọ́ bàbúra mo láìkí Sheikh Abdul Muhsin Al-Abbad débi wípé àti gbogbo àwọn àbá àtúnà tẹ̀lítẹ̀ bá ti rí èèyàn kan tó jẹ́ pé Sheikh Abdul Muhsin Al-Abbad nìkan iná ni ọ àfáàdé Sheikh Abdul Muhsin Al-Abbad kí lọ́rọ̀ wọn nípa àdìfà mùsùlùmù láwọn nìkan àbáàdì tó fi jẹ́ pé kí ni ọ̀rọ̀ tí wọ́n nípa bí ọlọ́run wá mú rẹ̀ tí ń bèèrè yìí wọ́n bá fún onífàtúwà Sheikh Abdul Muhsin Al-Abbad lórí àwọn àdìfà mùsùlùmù pé sheikh abdul musa labadi tó ń lálàtí wọn bà jẹ́ sheikh abdul musa labadi àwọn èèyàn fẹ́ gbọ́ sheikh rọ̀bí ìṣesí láyé wallahi ìwé fẹ́ gbọ́ kò dẹ̀ sínú mọ́nàdì sálà ṣe mọ́ ọ̀ká nínú lẹ́yìn tí ẹ nínú sheikh ahmed mahmoud kò sínú mọ́nàdì sálà ká pé àfáà kan làwọn fẹ́ yàn ní pọ́sìn tó yẹ pé gbogbo ibi táwà bá ti ń lọ àfá òun nìkan làwó gbéléjú pé ẹ àfá táwà gba ti ẹ̀rẹ́ ó ti mẹ́nìkan náà àfá gbogbo wọn làwá gba ti wọn gbogbo wa àti Sheikh Rabi' ni o àti Sheikh Abdul Nasir Al-Abadi ni o àti Sheikh Fawzan ni o àti Sheikh Al-Luhaydani ni o àti Sheikh Al-Ruhaili ni o àti àwọn làwá gba ti wọn làwá sì máa ń bàbá ara wọn àbí ẹ lè rí láyé ká hẹ́tì àfà súnnà kan nítorí pé ìhẹ́tì àfà súnnà rí nínú àpẹẹrẹ oníbídá àní min alamati alìbídá yí alìwàkíyà tó fi alìlàfà nínú àpẹẹrẹ àwọn oníbídá àní kan máa bẹnu àtẹ́lù àwọn tán tẹ̀lé súnnà kò yí bá níbi níwọ̀n bá àsìkò díẹ̀ tó kù ọrọ ṣe bùnbáàzì mo sí ń kà lọ́wọ́ àbí ẹ̀ẹ́ wájú mi ní o mo kó <coughs> so a ní musta'an ń kó ràn wá lọ́wọ́ kó ń bí aburú tí àwọn èèyàn ààrí nínú ṣàríkù sheikh bumbag inú kéṣẹ́ tí wọ́n kàtà pé ní fatawa al-ulama fi ta'ati wulati al-amri fatawa al-ulama fi ta'ati wulati al-amri fatawa àwọn olùmọ̀ àwọn verdict àwọn verdict of àwọn olùmọ̀ kí lẹ́ ń pè verdict ní yorùbá náà àwọn ìpinnu ìdájọ́ àwọn olùmọ̀ nípa títẹ̀lé àwọn títẹ̀lé kò yí báyìí nìsìn ẹ̀rí ọ̀rọ̀ tí mo kà yìí ẹ̀rí níbẹ̀ so ẹ̀rí ọ̀rọ̀ tí mo kà yìí ẹ̀rí nínú ṣàrótù tí mo sọ tán yẹn níparí ẹ̀rí pé nínú ọ̀rọ̀ tí mo kà yìí rèé Sheikh Bin wọ́n tọ́ka